kò ṣẹlẹ̀ rí o comrade ọmọyẹlé sowore bá MKO Abíọ́lá sọ̀rọ̀ ní ìjẹta. Uh, what about it. ṣùgbọ́n ní ojú àlá ni o. thank you senator sẹ́nitọ́ Yayi fi ọkọ̀ Toyota tuntun tọrọ fún Ògògó ní ọjọ́ ìdìbò eh, sorry ní ọjọ́ àyájọ́ ọjọ́ ìbí wọn ni mo fẹ́ wí. ní Alhaji Wàsíù Àyìndé mákẹ́tà Adamijé bá fi ìbínú jí extra tire lọ. Alhaji kí ló dé ẹ̀ ń jowó ògógó ni tẹ̀ra àwọn èèyàn wáyé pàápàá. Damije ti san owó tí ó yá ní báǹkì tán o bá tún béèrè òmíràn lọ́wọ́ gómìnà sanwó-olu. no kind of man go station. Ah, ah. ọ̀daràn mọ́ràn ẹyẹ tí mo sàn ó dá ìkan kò tí ì tán ó tún lòun ògùn dá méjì anyway ọlọ́run á bá ẹ sún. a kú àṣeyọrí o ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester wà ní ọ̀dọ̀ ní ọ̀fíìfẹ́ wọn ni kóòtù wọn ló kó wọn lọ láti lọ sín gbẹ́rẹ́ àsákù ní ti ọgbá bí òkété bá yọ níhò rẹ̀ amúrílé ìgbó. will you keep quiet. ẹ̀ẹ́ ok mo mọ̀ pé bàbá wa ọ̀jájá náà ti ń ṣe ó ti ń ṣèṣègùn. ó ti ń gbókò tó wọlé dé. Genesis Global yóò ṣe òkú bàbá rẹ̀ Renan Bonkere Ògúndélé lẹ́yìn ọdún iléyá. you lack you lack what they call quarantino quarantina which is an extended value of quarantine plus nation equals quarantination. ṣùgbọ́n ìránṣẹ́ ọlọ́run israẹli sọ wípé gbogbo ènìyàn kọ́ lòun pé o àfi mc olúọmọ nìkan. the bible says thou shall quarantine the leprous person. kí ló dé ó lè jẹ́ bí jésù ṣe darí yín nìyẹn ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. ẹ̀ka alẹ́ òbólẹ́jà òwúdẹ̀ ló ń kí yín yẹn kan bí ọgbẹ́ aláṣejù babajẹ́ ńrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa ẹ wá nǹkan kùn sójú láti gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà láti iléeṣẹ́ ojú kòkòrò evangelical ministry orí òkè kòmátà ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. òru ọjọ́ sunday tí ó kọjá yìí ni comrade ọmọyẹlé ń ṣòwò rẹ̀ bá bàbá wa MKO Abíọ́lá Káṣímáwo Ọlámbíwọn nínú pàdé ní ojú àlá tí wọ́n sì sọ̀rọ̀ àsọyépọ̀. we have a god of problems. ẹ̀gbọ́n ohun tí bàbá wa MKO Abiola bá bàbá wa Ọmọyẹlé Sowore sọ lákòókò tí wọ́n bá àwọn Yàràdùà méjèèjì parí ìjà ní ọ̀run nítorí ọsàn àgbálùmọ̀ dúdú kan tí wọ́n rí he ní ẹnu ọ̀nà ilé Dadi Lucifer. ẹ̀mí èjì tún ń jà sọ́sàn dúdú ẹgbẹ́ gbọ́mọ ìyájọ́ ní ẹyin lẹ́mọ̀ jọrí. ta ni yẹn ṣe ọmọ yẹn lè ṣòwò rẹ nìyẹn àwa yóò ṣòwò rẹ pẹ̀lẹ́ tójú ẹ bá fọ́ ṣé etí ẹ di ni ò lọ ń jà fẹ́tọ̀ ọmọ nàìjíríà mistake ńlá nìyẹn o nàìjíríà ò ṣe é nunu fún ṣẹ̀bọ̀ orí bí wọ́n ṣe fi two by four fọ́ mi lórí torí pé mò ń jajajajajaja fún ẹ̀tọ́ ọmọ nàìjíríà nùnùnùnùnùnùnùnù máa máa gígí pẹ̀lú mi mo mọ̀ jù ẹ́ lọ́nà àwọn náà máa ní kó lè wá jà wọ́n tún máa invite landlord kó kó kó yes kó wá mọ́lẹ̀ jàfara ẹ ló kù kó kò tí jàfẹ́tọ̀ mọ́. ohun bàbá wa MKO lẹ ti gbọ́ nígbà tí wọ́n fi ẹ̀hónú wọn hàn sí ohun tí ó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bàbá wa Sowore àti ìlú Nàìjíríà ìròyìn kúmọkùmọ lẹ̀ ń tẹ́tí sí ẹ má dá òtẹ̀ èyí ló mú kí Anthony Joshua ẹlẹ́sẹ̀ afọ́jú dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni of fún òrùka àlùwò tí wọ́n gbà fún òun láti ọwọ́ Sunday Ìgbòho. Jesus is Lord. so nínà tó na bọ́ ìyẹn ó dọ́gbọ́n sí ni ah, ó tọ́nà níná ìràkọ́mọdé pààyàn láyé èèyàn sòjóró ni. òsì ọmọlẹ̀ wa rawọ́ ẹ̀bẹ̀ pẹ̀lú omijé lójú sí Anthony Joshua láti bá òun da ojú ìjà ẹ̀sẹ̀ kọ Ọbaṣẹ́kì tí kò jẹ́ kí òun gbádùn lórí ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn. Ah! ẹ ṣe bí ẹ ti ṣe lanu sílẹ̀ bí ẹsẹ̀ hàn tí ẹ ń gbọ́ ìròyìn kùmọ̀kùmọ̀ náà ẹ̀yin tèmi ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi tí ẹ dẹ̀ ti ń wò mí orúkọ mi ni James Ọlárẹ̀wájú Omiyinka tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà àmì comedian mo fẹ́ fi ìròyìn ayọ̀ kan tó yín létí ni ẹ̀yin tí ẹ fẹ́ ra ilẹ̀ tí ó jẹ́ new ẹ jọ̀wọ́ ẹ tẹ́tí kí ẹ gbọ́ bóyá ilé iṣẹ́ aládàáni àbí ilé iṣẹ́ ńláńlá bóyá bank ni àbí hospital ẹ gbọ́ dáadáa a ní two plot kan tí ó jẹ́ new tó ní sí ọ̀rọ̀ tó dẹ̀ ní ìwé àwọn ẹbí táwọn ẹbí fi ọwọ́ sí tó jẹ́ wípé ẹ lè jókòó meeting pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ọmọ mọ̀lẹ́bí ni o bàbá ni o ìyá ni o tí wọ́n wà ń bẹ̀ báyìí báyìí wọ́n ti kọ́ ilé sórí ẹ̀ ní nọ́mbà two twenty four Lagos Road Agric bus stop Ìkòròdú ní express yẹn gangan ló wà tó jẹ́ pé kẹ́ ẹ sí ni máa kọ láìsí wàhálà fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí zero eight zero three two four two òdo mẹ́rin zero eight zero three two four two zero zero zero zero tó jẹ́ pé gbajúgbajà agbẹjọ́rò ni lọ́ọ̀yà bàdà ni wọ́n wà nídìí property yìí ṣùgbọ́n tí ẹ bá ní interest sí ilẹ̀ yìí ẹ kàn sí wa lórí zero eight zero three two four two zero zero zero zero a ó máa retí yín. mo ti ra alẹ̀ o mo ti ra alẹ̀ o mo ti ra alẹ̀ tèmi mo ti pè bí mọ́nú mo dò nílé lórí ẹ wá kájọ sọ àsọyépọ̀ sí ọ̀fọ̀ pẹ̀lú ìwé ẹbí ó dúró gidigba. tó òun ni kí apá ajá ní musin àwọn kàlábá ni kò já o Anthony Joshua ló kọ ìròyìn yìí sílẹ̀ nígbà tí ìrìnà bọ́kìrè kí wọ́n tó kú tí wọ́n tún ní èdè yorùbá sí èdè ìlàjẹ èmi ọmọ yín yankan bíi ọgbẹ́ òbónléjà òwúdẹ̀ igi burúkú àbìtàkùn gbàgangbagan ni mo kà á frankly sí etí ìwòran yín gbogbo wa ni kí ẹ mú o ìyókù tún di ní ọjọ́ méje bí mo ṣe wí lẹ́ẹ̀kan imú yín ni kí ẹ máa fi mí o.